Lukman yẹn ló kà mí pé òun ta ẹsẹ̀ fún mi tó tọ́ mi lè parọ́ mo ra nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ Lukman Lukman ló ta ẹsẹ̀ fún mi mo fi lọ mo fi escape ara mi mo fi lọ kí ni ló ta fún mi twenty thousand ló ta fún mi. mi ì tí ì lò rárá mo ìjó sílé ni bẹ́ẹ̀ ni sàpẹ̀lú àwọn ewé tó kù ewé ewé àánú náà ni. ó oh, ọ̀rọ̀ rèé wo gbogbo ẹ̀yin olólùfẹ́ wa aláwọn kan wà tí wọ́n sá sínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ abẹ́rí pé kí ọlọ́run ọba láàánú kó máa kó ayọ̀ lọ́wọ́ àwọn aṣebi ẹ̀dá yìí arákùnrin tẹ̀ ń wò yìí ló ra ẹsẹ̀ ọmọ ènìyàn ló rà á ní twenty thousand ló tún wáá jóná àmọ́ ńgbà tí ọwọ́ pálábá ẹ̀ máa ségi fúnra ara ọlọ́run náà ló ṣe kínni ló tú àṣírí ẹ̀ síta níbi tí àwọn ọlọ́pàá ti ń wá a tó ti fẹ́ẹ́ lọ́ọ́ gbé bíi one million naira fún àwọn ọlọ́pàá tó fẹsẹ̀ ara ẹ̀ rìn lọ sí police station ibẹ̀ ni ọwọ́ pálábẹ̀ ti ségi àní kí ọlọ́run ọba kó máa ṣọ́ wa o ẹ jẹ́ káwa náà ká máa ṣọ́ra wa wọ́n ní ẹni tí ó bá ń ṣọ́ rẹ̀ lọ́lọ́run ọba máa ń ṣọ́ hmm, ẹ má jẹ́ a máa tójú bọlé káàkiri ẹ má jẹ́ a wá nǹkan tí ò sọnù kiri ẹ jẹ́ a dojúkọ ọlọ́run gbogbo nǹkan tá a bá ń fẹ́ ọlọ́run ọba láàánú nìkan òun ló lè ṣe fún wa o àní ṣìrìn o àní rárìnù àdẹ̀ní sọnù tọmọtọmọ láṣẹ ọlọ́run láṣẹ ìdùmàrè ẹ gbọ́rọ̀ lẹ́nu àṣebí náà. ọmọ lórúkọ mi ọmọ bo ni ẹ. ọmọ bíbí ìlọtí ni mi ọmọ ìlọtí ni mi. níbo nílọtí. ìlọtí gangan ìjẹ́bóde ló wà. ìjẹ́bóde. yes. ok lukman yẹn ló kà mí pé òun ta ẹsẹ̀ fún mi tó tọ́ mi lè parọ́ mo ra nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ lukman. Lukman ló ta ẹsẹ̀ fún mi mo fi lọ mo fi escape ara mi mo fi lọ. èèlò kan ló ra. kí ni ló ta fún mi twenty thousand ló ta fún mi. ẹsẹ̀ méjèèjì mi ti lò rárá mo ìjó sílé ni bẹ́ẹ̀ ni sàpẹ̀lẹ́ ọ̀hún ewé tó kù. ewé òwúrọ̀ àwọn ewé olùfijọ́. ewé àánú náà ni ọmọ bíbí Ìlọtí ni mí ọmọ Ìlọtí ni mí. Ìlọtí. Ìlọtí gangan ló wà. yes. ok ọmọ tó ọmọ ọdún mélòó báyìí. ọmọ thirty six years thirty five years